Ìṣe àwọn àpọ́stólì orí kẹrin. Bí Pétérù ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lọ́wọ́, Jòhánù wà lọ́dọ̀ rẹ̀. Àwọn àlùfáà àti olórí àwọn ẹ̀ṣọ́ tẹ́ḿpìlì àti àwọn Sadusí Inú bí wọn nítorí wọ́n ń kọ́ àwọn ènìyàn pé àwọn òkú yóò jí dìde. Wọ́n fi àjíǹde ti Jésù ṣe àpẹẹrẹ. Wọ́n bá mú wọn, wọ́n tì wọ́n mọ́lé títí di ọjọ́ kejì nítorí ilẹ̀ ti ṣú ṣùgbọ́n ọ̀pọ̀ nínú àwọn tí ó gbọ́ ọ̀rọ̀ náà gbàgbọ́ iye wọn tó ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n ènìyàn nígbà tí ó di ọjọ́ kejì àwọn ìjòyè àti àwọn àgbààgbà àti àwọn amòfin péjọ ní Jerúsálẹ́mù Anasi olórí àlùfáà àti Káyáfà àti Jòhánù àti Alekisanderu àti àwọn ìdílé olórí àlùfáà wà níbẹ̀ wọ́n mú pétérù àti johanu wá síwájú ìgbìmọ̀ wọ́n wá bi wọ́n pé. irú agbára wo ni ẹ fi ṣe ohun tí ẹ ṣe yìí orúkọ ta ni ẹ lò. nígbà náà ni ẹ̀mí mímọ́ wá fún pétérù ní agbára lẹ́kùnrẹ́rẹ́ ó bá sọ fún wọn pé. ẹ̀yin ìjòyè láàrin àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà bí ẹ bá ń wádìí lónìí nípa iṣẹ́ rere tí a ṣe fún ọkùnrin aláìsàn yìí bí ẹ bá fẹ́ mọ bí ara rẹ̀ ti ṣe dá ẹ jẹ́ kí ó hàn sí gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé ọkùnrin yìí dúró níwájú yín pẹ̀lú ara líle nítorí orúkọ Jésù Kristi ará Násárẹ́tì ẹni tí ẹ kàn mọ́ àgbélébù tí Ọlọ́run jí dìde kúrò nínú òkú Jésù yìí ni òkúta tí àwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tí ó wá di òkúta pàtàkì igun ilé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn bẹ́ẹ̀ ni kò sí orúkọ mìíràn tí a fi fún ènìyàn lábẹ́ ọ̀run nípa èyí tí a lè fi gbẹ ènìyàn là. nígbà tí wọ́n rí ìgboyà pétérù àti ti johannu tí wọ́n wòye pé wọn kò mọ ìwé àti pé òpè ènìyàn ni wọ́n ẹnu yà wọ́n wọ́n ṣe àkíyèsí wọn pé wọ́n ti wà pẹ̀lú jésù wọ́n wo ọkùnrin tí wọ́n mú láradá tí ó dúró lọ́dọ̀ wọn wọn kò sì mọ ohun tí wọn yóò sọ wọ́n bá pàṣẹ pé kí wọ́n jáde kúrò lọ́dọ̀ àwọn ìgbìmọ̀ àwọn ìgbìmọ̀ wá ń bi ara wọn pé. kí ni a ó ṣe sí àwọn ọkùnrin wọ̀nyí o. nítorí ó hàn lónìí sí gbogbo àwọn tí ó ń gbé Jerúsálẹ́mù pé wọ́n ti ṣe iṣẹ́ abàmì a kò sì lè wí pé èyí kò rí bẹ́ẹ̀. ṣùgbọ́n kí ó má bàa tún mọ́ tàn kálẹ̀ sí láàrin àwọn ènìyàn ẹ jẹ́ kí a kìlọ̀ fún wọn pé wọn kò gbọ́dọ̀ dárúkọ Jésù fún ẹnikẹ́ni mọ́ àwọn ìgbìmọ̀ bá tún pè wọ́n wọlé wọ́n pàṣẹ fún wọn pé wọn kò gbọ́dọ̀ tún dárúkọ Jésù mọ́ bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ tún fi orúkọ Jésù kọ́ àwọn ènìyàn mọ́ ṣùgbọ́n Pétérù àti Jòhánù dá wọn lóhùn pé. èwo ni ó tọ́ níwájú Ọlọ́run kí a gbọ́ràn sí yín lẹ́nu ni tàbí kí a gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ẹ̀yin náà ẹ dàá ní tiwa a kò lè ṣe aláìsọ ohun tí a ti rí àti ohun tí a ti gbọ́. lẹ́yìn tí wọ́n tún halẹ̀ mọ́ wọn wọ́n dá wọn sílẹ̀ nítorí wọn kò rí ọ̀nà tí wọn ìbá fi jẹ wọ́n níyà nítorí àwọn ènìyàn gbogbo ènìyàn ni wọ́n sì ń fi ìyìn fún Ọlọ́run fún ohun tí ó ti ṣẹlẹ̀ ọkùnrin tí wọ́n ṣe iṣẹ́ abàmì ìmúláradá yìí lára rẹ̀ ju ẹni ogójì ọdún lọ nígbà tí wọ́n dá wọn sílẹ̀ wọ́n lọ sọ́dọ̀ àwọn ẹgbẹ́ wọn wọ́n ròyìn ohun gbogbo tí àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà sọ fún wọn nígbà tí wọ́n gbọ́ wọ́n jọ ké pe ọlọ́run pé. olúwa ìwọ tí o dá ọ̀run àti ayé àti òkun àti gbogbo ohun tí ó wà nínú wọn ìwọ tí ó sọ nípa ẹ̀mí mímọ́ láti ẹnu baba ńlá wa dávidi ọmọ rẹ pé kí ló dé tí àwọn orílẹ̀-èdè fi ń di rìkíṣí tí àwọn ará ilẹ̀ òkèèrè ń gbèrò asán àwọn ọba ayé kó ara wọn jọ àwọn ìjòyè fohùn ṣọ̀kan láti dìtẹ̀ sí olúwa àti sí mẹ̀sáyà rẹ̀ nítorí òdodo ni pé Hẹ́rọ́dù àti Pọ́ńtù Pílátù pẹ̀lú àwọn tí kìí ṣe Júù àti àwọn ènìyàn Ísírẹ́lì péjọpọ̀ ní ìlú yìí wọ́n ṣe ohun tí ó lòdì sí ọmọ mímọ́ rẹ Jésù tí o ti fi òróró yàn ní mẹ̀sáyà àwọn ohun ti ọwọ́ rẹ àti ètò rẹ ti ṣìlànà rẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́ nísinsìnyí Olúwa ṣe àkíyèsí bí wọ́n ti ń halẹ̀ kí o sì fún àwọn ìránṣẹ́ rẹ ní ìgboyà ní gbogbo ọ̀nà láti lè sọ ọ̀rọ̀ rẹ kí o wá nawọ́ rẹ kí o ṣe ìwòsàn ṣe iṣẹ́ àbàmì àti iṣẹ́ ìyanu nípa orúkọ Jésù ọmọ mímọ́ rẹ. bí wọ́n ti ń gbàdúrà ibi tí wọ́n péjọ sí mì tìtì gbogbo wọn bá kún fún ẹ̀mí mímọ́ wọ́n bá ń fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run ọkàn kan àti ẹ̀mí kan ni gbogbo àwùjọ àwọn onígbàgbọ́ ní kò sí ẹnìkan nínú wọn tí ó dá àwọn nǹkan tirẹ̀ yà sọ́tọ̀ wọ́n jọ ní gbogbo nǹkan papọ̀ ni àwọn àpọ́stélì ń fi ẹ̀rí wọn hàn pẹ̀lú agbára ńlá nípa àjíǹde Jésù Olúwa gbogbo àwọn ènìyàn sì ń bọlá fún wọn kò sí ẹnikẹ́ni tí ó ṣe aláìní ohun kan láàrin wọn àwọn tí ó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n mú owó tí wọ́n tà wọ́n wá wọ́n dà á sílẹ̀ níwájú àwọn àpọ́stélì kí wọ́n lè pín in fún àwọn tí ó bá ṣe aláìní jósẹ́fù ọmọ ìdílé léfì ará kíprù ẹni tí àwọn àpọ́stélì ń pè ní bánábà èyí ni ọmọ ìtùnú ní ilẹ̀ kan ó tà á ó sì mú owó rẹ̀ wá fún àwọn àpọ́stélì.